وعلى آله وأصحابه أجمعين أدق فون الله سبحانه وتعالى أشياء صلاة النبي صلى الله عليه وآله وسلم أتي أمر لي أتي أمر صحابة دولون باي بابا واتتي إداجي كلهم كما سأداني إن شاء الله أما تسواجه لأنه ìdánilẹ́kọ̀ọ́ tí a ń تقبني ثلاثون قاعدة في التنمية الذاتية والعلاقات الجميلة 30 principles for personal development àti fún àjọṣe ètò dámọ̀ràn ní àárín ara wa. So inshallah, al-qaidatu thalitha, principle ẹlẹ́kẹta ونكاد سموكيني لا يستوي الخبيث والطيب لا يستوي الخبيث والطيب ثم تماسك nǹkan tí ó jẹ́ nǹkan tí ó dọ̀tí àti nǹkan tí ó má méjèèjì kò jọ ara wọn àbí nǹkan burúkú àti ohun rere kò jọra wọn ìyẹn ni mo pè ní aljawdatu لا الكثرة sọ pé quality not quantum gẹ́gẹ́ bí mùsùlùmí ẹnu principle tó yẹ ká fi gbé ayé wa kò ní pé ká máa pọ̀ṣù quality ká máa pọ̀ṣù quantum ká máa pọ̀ṣù quantity eléyìí nínú nǹkan tí a bùkátà láti fi ṣe ìsinmi tí ó dára. Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al-Qur'an so ayah 100 nínú suratul Maida òun ló ṣàlàyé nípa principle yìí ọlọ́ba sọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam olúwa ni qul la yastawi al-khabith wa tayyib walau a'jabatka kathratu al-khabith fattaqu allaha ya uli al-albab la'allakum tuflihun suratul Maida ayah hundred òun ló sọ fún wa pé al-jawda lal kathra. That is uh, quality, not quantum or quantity. Ọlọ́bàá ni kó la yastawi al-khabith wa tayyib. Ọlọ́ni wa nábì sọ fún wọn pé al-khabith uh, ohun ìdọ̀tí wa tayyib àti ohun tó má la yastawi méjèèjì kò dọ́gba. Walau a'jabaka kathratul khabith kódà kó jẹ́ pé pípọ̀ ìdọ̀tí ó ṣe wa ànábì léèmà fatakullah ya ulil albabi la'allakum tuflihun ọlá ní ẹpá yọ ọlọ́run ọba ẹ̀yin tí ẹ nílà káì kẹ́lẹ̀ bá jẹrẹ nam aya yìí ọlọ́ọ̀bọ ń sọ fún wa nípa wípé àwọn nǹkan méjèèjì kò jọra wọn alákọ̀ọ́kọ́ ni alkhabith nǹkan pàǹtí ìdọ̀tí àbí nǹkan tí ó dáa wàtọ́ yìí àti nǹkan tó yáàyè olúwa ní méjèèjì láàyè stẹ́wì méjèèjì dúnra wọn wàlọ́wọ́ àjẹbẹ́ka kẹsìrọ́tù alkhabith kódà kí wà nábì sallallahu alaihi wasallam kí bí pàǹtí ṣe pọ̀ tó kò jọ ọ́ léèmọ̀ ó ṣe ọ́ léèmọ̀ olúwa ní méjèèjì dúnra o fọ́tàkù lọ àyà olè ẹgbẹ́ ẹ parí ọlọ́run ọba ẹ̀yìn tí ẹ̀ní làákàyè la'allakum tuflihun kẹlẹ́ bàjẹ́ ni tí yóò jẹ́rìí alhafiz ibn kathir alayhi rahmatullah nígbà tí wọ́n ń ṣe àlàyé ayé yìí wọ́n ní ọlọ́run bá sọ pé qul ya muhammad rẹ muhammad sọ fún àwọn àlìhùnmá rẹ wípé la yastawil khabithu wa tayyib pé ya ayyuhal insan pé ẹ̀yin ọmọnìyàn pé kathratul khabith nǹkan tí ò dáa bó ṣe rí kó pọ̀ tó kí ó má jọ wá lójú nítorí pé ní tó dáa kì í ṣẹgbẹ́ nǹkan tí ó dáa ó ní yáàní ibùn kẹsìrì nítumọ̀ ẹ̀ ni pé anna al-qalil al-halal an-nafi' nǹkan tó máa níwọ̀nba tó jẹ́ halal tó dẹ̀ ṣàǹfààní khayrun min al-kathir al-haram ad-dar ó dáa ju tó pọ̀ tó jẹ́ haram tó sì jẹ́ pé yóò padà jẹ́ sábàbí fìtínà ẹni tó ní lọ tó jẹ́ sábàbí ìnira fún ẹni tó ní wọ́n ní kama jaa fi hadith wọ́n ló wà nínú hadith pé ma qalla wa kafa khayrun mimma kathura wa alha pé nǹkan tó máa níwọ̀nba tó dẹ̀ gbọ́ bùkátà ẹni ó dáa ju nǹkan tí ó pọ̀ lọ tó wá sọ ní di ẹni tí ò rí tọ́lọ́run rò má. Eh, ọ̀nà tí Ibn Kathir tí wọ́n dà tu àyà yìí ó ní ṣe pẹ̀lú alhalal walharam pé alqalilu min alhalal nǹkan tó mọ níwọ̀n àgbà tó jẹ́ nǹkan halal nínú owó nínú ọ̀rọ̀ ilé ayé kìí ṣe ẹgbẹ́ tó pọ̀ tó jẹ́ nǹkan haram náà sọ pé alqalil alhalal annafi nǹkan tó jẹ́ nǹkan tó mọ níwọ̀n àbá tó jẹ́ halal tó dẹ̀ ṣàǹfààní khayrun min alkathir alharam adar ó lórí ju nǹkan tó pọ̀ lọ tó sì jẹ́ pé ó jẹ́ nǹkan haram ó jẹ́ nǹkan tí yóò jẹ́ sùtà fún ẹni tí ó ní kama jaa fi al-hadith wọ́n ní gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith ma qalla wa kafa khayru mimma kathura wa alha nǹkan tó kéré ṣùgbọ́n tó ti tó ṣe déédéé bùkátà tá a fẹ́ gbọ́ kì ṣe bẹ́ẹ̀ nǹkan tó pọ̀ tí kò wá jẹ́ kí arítọ́lọ́wọ́n bá ṣe mọ́ ìyẹn dàbí ọ̀rọ̀ Ibn Qayyim rahimahullah ó fẹ́ jọ ọ̀rọ̀ tí mo kọ́ yín tó sọ wípé kó lo nẹ́ẹ̀mà tí gbogbo ń ta bá rí bí ìkẹ́ yálà ìmọ̀ ni ọrọ̀ ayé ni gbajúmọ̀ ni ní ìgbà tí kẹ́yì tí ó wá dé alahat andikirila tí ó bá ti jẹ́ kí yára tọ́lọ́wọ́n ọba ṣe má fa ìyá nẹ́kìmà ìyá ní kì í ṣe ìkẹ́ tó pé ìgbà tí ìmọ̀ èèyàn pọ̀ sí ni lè yọrí náà fìlà ṣe máa ìgbà tí ìmọ̀ pọ̀ sí òun lèyàn ò rí sọ́dákọ̀ àbí ṣé olóore dáadáa lèyàn ò rí ṣe mọ́ ìmọ̀ yẹn kì í ṣe ìkẹ́ o ìyá ọlọ́run ọba ni bẹ́ẹ̀ náà tó bá jẹ́ ọrọ̀ ayé lágbájá nìsín tó wá jẹ́ bílọ́níà látara kó jẹ́ bílọ́níà yẹn kò lè jókòó wá sí mọ́ látara kó jẹ́ bílọ́níà yẹn kò lè kírun sásìkò mọ́ látara rẹ̀ kò lè yọjú sí ẹbí sí ará mọ́ kò lè ṣojúṣe èyí tó yẹ kó ṣe sí ẹbí sáramá àwọn àfọwọ́gbà pé ábí nìkìmà àwọn ọmọ wò pé ìkẹni ṣùgbọ́n yóò jẹ sábàbí ìyà fún ẹni tí ó bá tó gbà alimọ́mù Qurtubi àwọn náà wọ́n ní inna lafdha amun fi jami'il umur àwọn sọ wípé gbólóhùn pé la yastawi al-khabithu wat-tayyib ìpé nǹkan tí ó yááyì àti nǹkan dẹ̀ndẹ̀lẹ̀ méjèèjì ò jọra wọn nǹkan tó mọ́ àti nǹkan dọ̀tí láyé stẹ́wì méjèèjì kò rí bákan náà méjèèjì ò dọ́gba méjèèjì ò wọn wọ́n ní àdá iná láfúrọ́ ààmùn wọ́n ní statement yìí general statement yìí fi jẹ́mi ìlúmọ́ọ̀rù lórí gbogbo àlámàrí wọ́n ní yóò tasọ́wọ́rù fìlìmọ̀kásíbí wọ́n ní àmà kọ̀ǹsídà rẹ̀ nínú iṣẹ́ ṣe tabarí nìkan tó jẹ́ pé iṣẹ́ halal ló ń ṣe tó jẹ́ pé níwọ̀n àbá ìwà níláárí tó ní ń bẹ olówó púpọ̀ ń bẹ ẹni yẹn kì í ṣe ẹgbẹ́ tó ń ṣiṣẹ́ haram masalan ẹni tó jẹ́ bus conductor lẹ́kọ̀ọ́ àbí nìbàdàn àbí ní anywhere ẹgbẹ́ àmọ́ fojú yẹpẹrẹ wò mẹ́ṣẹ́ tó ń ṣe iṣẹ́ halal ni tí ò bá ti kó sínú alfasha walmunkar tí o bá ti kó sínú tọ́lọ́ ọba òfẹ́ nípa pé kó sọ ọ̀rọ̀ àlùfànṣá irú ẹni ẹlọ́dọ̀ ọlọ́run ọba kì í ṣe ẹgbẹ́ bank manager ní conventional bank kò láyé stewil khabith wọ́tọ́yì olúwa ní alkhabith pàǹtí àti nǹkan tó yáàyè méjèèjì jọra wọn ó ní yòtá sọ̀wọ́ àrò fílmẹ́kàsì Al-Imam Al-Qurtubi consider principle yìí nínú ṣẹ́tẹ̀dà ṣe wal amen nínú ọ̀nà téèyàn gbà ẹ̀mí living wal àmàlù àti iṣẹ́ tá soju sójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala another example àwọn tá alábàárù nínú ọjà wọn kì í ṣẹgbẹ́ ẹni tó jẹ́ pé nínú ọjà kan náà ọ̀nà tó ń gbà kó owó rẹ̀ tó wá ń fi báírò tó fi ń ṣe èrò ṣàgbé alábàárù yẹn á máa wò bí ẹni ilẹ̀ ẹlẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala owó tiẹ̀ owó tó máa ní ẹni tó ń fi báírò ṣèrò tó jọ̀gà níbi iṣẹ́ ẹni tó bá mú kù ń bẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdọ̀tí ni pàǹtí ni bẹ́ni tó ń ru ẹrù sórí rẹ̀ ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ẹni àpọ́nlé ni lọ́dọ̀ ọlọ́run la yastawi al-khabith wa tayyib ọjọ́ kan sọ pé aljawda lálkẹsọ̀rọ̀ ní tí kìí fi máa lo principle ẹ̀ o ní aljawda quality and not quantum or quantity ó ní oneness ó ní bákan náà a tún máa lo principle yìí nínú tá a bá fẹ́ consider pé báwo làwọn èèyàn ṣe wà valuable tó ẹni tá a gbà pé wà valuable ó náà lẹ́tọ́ bá ṣe tọ́lọ́wọ́n bá inna akramakum indallahi atqakum wọn ni wàlùmọ̀ àárífì minal ma'lum wa ghayriha oní píríncípù yẹn náà á apply ẹ̀ sí àwọn nǹkan tá a máa ń lẹ́yìn àwọn nǹkan tó jẹ́ pé ó jẹ́ information tá a máa ń ní àbí àwọn ìmọ̀ oníranran èyí tí a máa ń ní pàpéjúwe kẹ́nìkan kò mọ àdéhìsì méjì àbí àdéhìsì mẹ́ta kì í ṣẹgbẹ́ ẹni tó jẹ́ pé ó mọ logic torí pé ilmul kalam wal-falsafa logic and philosophy ló máa ń da ọpọlọ rú ni àdìsá anábì wa sallallahu alayhi wa sallam anábì ni inna khayra al-adyi Muhammad anábì ni guidance tó ṣe pàtàkì jù ó guidance yìí anábì sallallahu alayhi wa so ẹni tí ó ma hadith anábì wa Muhammad mẹ́wàá kò kí ń ṣe ẹgbẹ́ ẹni tó ma orin murqais tó ma fifty tàbí tó mọ five hundred ẹni tó mọ àdìsá anábìwá Muhammad àbí àyà alukur'an tó mọ kì í ṣẹgbẹ́ tó mọ gbogbo orin jahiliya àbí tó mọ mantik nítorí gbogbo àwọn àmọ̀ yìí alimantik wàlfalsafa ìmọ̀ mantiki ìmọ̀ falsafa gẹ́gẹ́ bí Ibn Taymiyyah rahimahullah ta'ala ìtàpè ní mantik wàlfalsafa oní logic and philosophy ìmọ̀ tí máa ń da ọpọlọ rú Ibn Taymiyyah rahimahullah ta'ala ó ní àpéjúwe àwọn ọmọ yìí kalahmi jamali gothin ó dàbí ẹran ràkúnmí tó jẹ́ pé ẹran tó ti wà ẹran tí ó jẹ́ pé tèsítì rẹ̀ ti bàjẹ́ tó tún wà ní orí òkè tó rọ̀fù láti gùn lásàálì fàyọ̀tàkọ̀ wàlàsẹ̀mí ní fàyọ̀tàkọ̀ ẹran tá a fẹ́ lọ tìtorí ẹ̀ lọ sórí òkè ẹran tó jẹ́ pé kò wà pílìn ni ẹran tí tèsítì ẹ̀ ti bàjẹ́ ni bákan náà kò easy láti débẹ̀ ó tún sọ pé branches of knowledge náà wà lẹ́pẹ́ kò nítumọ̀ ẹlòmíràn ni mantiki kò sí tó jẹ́ mantiki ìranù tí máa ń dọpọlọ láàmú ni sọ ẹni tó mọ níwọ̀n àbá nínú ọ̀rọ̀ anábọ̀ Muhammad ó sàǹfààní jẹ́jẹ́ bó dúró ọpọlọ rẹ̀ philosophy àbí nǹkan ni ẹni tó mọ ẹ̀sìn kò kí ń ṣe ẹgbẹ́ ẹni tó jẹ́ pé ó kàn bí sí pẹ̀lú current affairs ṣé méjèèjì jọra wọn ó dàbí kan nínú àwọn àfa tí wọ́n ní ọmọ ẹnìkan wọ kíláàsì ẹ̀ wọ́n ní ìbílẹ̀ yín wà àwùnà antum wàkọ̀dẹ̀ wá sọ́lá náà sọ ilẹ̀ alqamar ìbílẹ̀ yín jòkó sí tó pé àwọn ti explore débi pé wọ́n ti wọnú moon lọ wọ́n ní ìgbà tá àfa yẹn wá ronú ó wá wu ẹni yẹn ó ní lá ilẹ̀ àwọn tó ní lọ sínú moon tó ní ká bízí ara wa pẹ̀lú tiwọn ó o lọ pẹ̀lú wọn o arrive pẹ̀lú wọn bákan náà o sì rí ìmọ̀ ẹ̀sìn tó fi gun àlùjànnà o rí kọ́ nǹkan tá à ń sọ nǹkan ni pé kí èèyàn gbọ́dọ̀ mọ value nǹkan nílé ayé téèyàn fi ní máa misplace nǹkan kọ̀ọ̀kan tàbí téèyàn fi ní misplace priority ẹ jẹ́ kí n kọ̀rọ̀ alimami Qurtubi síwájú sí wọ́n ní falkhabithu min adha kullihi wọ́n ní gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan ìdọ̀tí

Principle tó yẹ ká fi lólé ayé wa píríncípù tó yẹ ká máa fi tó yẹ ká máa fi wo nǹkan àti tó yẹ ká máa fi measure importance àwọn èèyàn òun náà ni wọn bá ṣe dáa tó quality wọn láwò ní pàtàkì jùlọ quality wọn ìmọ̀ nínú in tó wà beneficial nínú ayé àbí tẹ̀sìn ṣùgbọ́n ti tẹ̀sìn yẹn òun lọ̀gá inna akramakum inda Allahi atqakum olúwa ní ẹni tí ó jẹ́ ní bí ẹni jùlọ lọ́dọ̀ ọlọ́run ọ̀nà tó bá pa ọlọ́run bá nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àdìsí Sa'ad bin Sa'ad as ó ní anábọ̀ sallallahu alaihi wasallam wà ní ìjókòó níjọ kan onímọ̀rọ̀ rajulun ala rasulillahi sallallahu alaihi wasallam faqala ma taquluna fi hadha ó ní arákùnrin kan kọjá níbi tánàbí wà níjọ kan pẹ̀lú àwọn sàhábà anábì wọn sọ fún àwọn sàhábà tán wà ń bẹ pé kílẹ̀ lè sọ nípa ẹni tó ń lọ yìí tó pé ẹni yẹn ẹni tó jẹ́ pé ó appear decent ó dress gorgeous ẹni tó jẹ́ pé ó appealing ní look àti ní body kọ́ọ̀lù àwọn sàbí wa sọ pé hariyun in khotaba an yunkaha irú ẹni báyìí ó tún wà entitled pé tó bá fẹ́ fi ọmọ ẹnì kan ẹni ó grant approval gladly wọ́n yẹn ṣàfà yóò ṣàfà tí ó rẹ̀ nígbà yìí bá fẹ́ báyàn dìmáàdì nǹkan yóò tètè wà granted wọ́n yẹn kọ́ ọ́lẹ̀ ẹ̀yìn yóò tí ó rẹ̀ ní bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ gbọ́ torí pé ó look ó look attractive kọ́ọ́lì fún masakat ó ní anabi sọlá àsálàwà dákẹ́ lórí kọ́mẹ́ǹtì wọn yẹn fàmà rọrọ jùlọ ní fòkọrọ ìmùsùlùmí arákùnrin kan nínú àwọn tí wọ́n jẹ́ aláìní nínú àwọn mùsùlùmí wa kọjá fàkọọlì anábì ní ما تقولون في هذا kí ni kọ́mẹ̀ntì ẹ fẹ́ pass nípa ẹni tó ń kọjá yìí qalu wọ́n sọ yìí pé hariyun in khataba alla yunkah pẹ̀lú bí lè ṣe rí yìí lápìáránс bí bọ́dì ẹ ṣe rí yìí hariyun in khataba alla yunkah kò sẹ́ni tó máa fẹ́ fẹ́lẹ̀ yìí lọ́mọ fẹ́ wa in shafa alla yushafa tẹ́lẹ̀ bàbá yẹn make a demand abapil wọn ní grant ẹ wa in qala alla yustamaha tírú ẹni báyìí tó bá fẹ́ sọ̀rọ̀ wọn ní gbọ́ faqala rasulullah sallallahu alayhi wa sallam then anabi wa sọ pé hadha khayrun min mil'il ardi mithla hadha anabi ní sẹ́yẹrí ẹyọ kan ẹni yìí ẹyọ kan ẹni yìí ó lóore ju kó jẹ́ pé gbogbo ilé ayé ó wà filled pẹ̀lú ẹni àkọ́kọ́ yẹn lọ Allahu akbar ẹnìkan tó yẹ pé ó look nice ó look good ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni ò kí ń ṣẹni ọlọ́run ọba ẹni ò pàtàkì anábì ní ẹyọ ẹnìkan tẹ rò pé kò lásọ lọ́rùn tẹ rò pé kò wà attractive pé kò èèyàn ò lè èèyàn ò lè fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ yìí anábì ní ẹyọ ẹnìkan yẹn ó lóore ju kí gbogbo ilé ayé kó jẹ́ kékeré dáa ẹni alákọ̀ọ́kọ́ tó jẹ́ ní tẹ́rù kó wà appealing lọ ó túmọ̀ sí pé aljawda arábìnrin sọ bẹ́ẹ̀ quality quality nǹkan kọ̀ọ̀kan ìlànà òwò nílé ayé lọ́dọ̀ mọ́ Bukhari wa Muslim àdìsí alákọ̀ọ́ yìí àdìsí mọ́ Bukhari lọ́dọ̀ Imam Bukhari wa Muslim Ànábì wa sallallahu alaihi wa sallam náà fún wa ní analysis ni ó fún wa ní illustration ni ó ní innahu la ya'ti ar-rajulu al-'azimu ath-thaminu yawm al-qiyamah Ànábì dájúdájú lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ẹ máa rí ẹlòmíì tó jẹ́ pé ar-rajul al-'azimu ath ẹni tó jẹ́ pé ó tóbi ó lómi lára tó jẹ́ pé ẹni tó jẹ́ pé ó ọba lọ́jọ́ àlùkìyàmà láàyè zìnà ìndàlọ́ọ̀hìn jẹ̀nà àbá òòdọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹni ò ní wọ́ọ̀fin ìyẹ́ ẹ̀fọn kan tó sí òní pé anásùn àwọn èèyàn anásùn nǹkan tí ní àsùnà àwọn èèyàn oníranran ni wọ́n wa aktharuhum anjas lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tó jẹ́ pé bí ìdọ̀tí bí pàǹtí ni wọ́n àwọn ni wọ́n pọ̀ jùlọ àwọn èèyàn la yastawi al-khabith wa tayyib nǹkan tó dáa nǹkan tó yáàyè ẹ̀ lè fi wí nǹkan dẹ̀ndẹ́lẹ̀ walau a'jabaka walau a'jabaka kódà kó jẹ́ pé nǹkan tó jẹ́ nǹkan dọ̀tí yẹn òun ló pọ̀ kó jẹ́ pé nǹkan ìdọ̀tí yẹn òun ni ó popular ọlọ́run bá subhanahu wa ta'ala ní méjèèjì òjò ara wọn tó this is the principle ní pé al-khabith wa la yastawiyan nǹkan pàǹtí nǹkan ìdọ̀tí àti nǹkan rere àti nǹkan tó yáàyè méjèèjì òjọra wọn but al-Qur'an jẹ́ kó yé wa wípé ní gbogbo ìgbà sáà ìyẹn tó bá wà ní tó bá wà inferior oní ò máa pọ̀ ju ní tọ́jọ́ original lọ gẹ́gẹ́ bí mùsùlùmí ìlú lọ fún nǹkan tí ọjọ́ original nínú live we, ati nínú interactions rẹ̀ ati nínú considerations nílé ayé rẹ̀ náà ẹ jẹ́ kí n wá mú al-amthila tó tatbiqiyya practical cases kí n wá ọ̀kan nínú ẹ̀ oní tó ní ṣe pẹ̀lú àníyà yẹ bá sọ fún wa ànábì ní innamal a'mal bídíyàt gbogbo iṣẹ́ tá à ń ṣe lórí àníyàn tẹ́nìkan tó bá kí alukur'an karim ó máa kà ṣùgbọ́n àníyàn rẹ̀ ni pé ó fẹ́ máa fi ó fẹ́ máa fi ṣe show off ẹnìkan wá kà á pẹ̀lú àníyàn tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala méjèèjì jọra lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àbí ẹnìkan ó lè nà alukur'an karim kó lè bàjẹ́ míìsì livelihood ẹnìkan òun kọ́ alukur'an karim kó lè bà jẹ́ pé ó fẹ́ fi sin ọlọ́run bá la yastawiyani mathalan méjèèjì ojú ra wọn gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ sọ fún àwọn sọ̀hábà tó tán ka alukur'an anábì ni iqra'u fa kullu muhsinun anábì ni ẹ máa kà á gbogbo yín lè ṣe dáadáa ẹ̀yin máa ka ẹ máa fi wójú rẹ ọlọ́run ọba qabla an ya'tiya qawmun yata'ajjaluna wala yata'ajjaluna káwọn èèyàn tó dé tó di pé wọ́n máa fi wá oore ilé ayé mi wọn ní kan nítorí ọlọ́run ọba ẹ wo léyìí online classes Quran madaris ó pọ̀ lọ mélòó ni ẹni tó mélòó rẹ̀ ni ló jẹ́ pé àníyàn tọ́lọ́run ọba ni tí kìí ṣe pé situation tá bára wa economy because àwọn èèyàn ti rí ìmọ̀ ẹ̀sìn náà gẹ́gẹ́ bí means livelihood ẹni tó yẹ pé ìgbà tó ń kọ́ tiẹ̀ ó fara sí pé ó ti mọ̀ pé means ni láti fi survive àníyàn yóò di ẹni tó fẹ́ kọ́ àlùkò hàn láti fi sin ọlọ́run ọba níbàámu sí nǹkan tí anábọ̀ Muhammad sọ ìpè ìkọ́rọ̀ al-Qur'an wa amalu bihi wa la ta'kulu bihi arábìnrin ẹ máa kí al-Qur'an ẹ máa lò ẹ máa sọ di ọ̀nà tẹ́ ẹ máa gbà survive tọ́lọ́run ọba subhanahu wa ta'ala bá mú survivor wà ń bẹ̀ lábàs torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba yaf'alu ma yasha fa'alu lima yurid ṣùgbọ́n kó wọ́n jẹ́ pé àníyàn èèyàn nípìnlẹ̀ kó mọ̀ jẹ́ ilé ayé nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì òun lélẹ̀ ó ní ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymeen tí mo máa ń sọ ìbí wọn sọ pé wa mina an-nas man niyyatu fil qimmati fi'ala shay' wọ́n ní ẹlòmíì intention tó fi ṣe nǹkan yóò place ẹ̀ sáàyè pàtàkì lọ́dọ̀ ọlọ́run wa mina an-nas man niyyatu fil qumamati fi akhassi shay' wa adna shay' wọ́n ní àníyàn tẹ́lómi fi ṣe nǹkan yóò sọ inú pàǹtí inú ilé ìdọ̀tí ni ó wà hatta innaka latara rajulayn wọn ẹ máa rí èèyàn méjì yamalani amalan wahida tó ẹ bí wọ́n ṣiṣẹ́ ẹyọ kan yattafiqani fi ibtida'i wa intiha'i wa fi athna'i wọ́n jọ bẹ̀rẹ̀ ni wọ́n jọ parí ni ẹ jọ rí pé wọ́n jọ ń move wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ ni oní ṣùgbọ́n ládá tó ń bẹ láàrin wọn kama bayna as-sama'i wal láàrin sánmà àtìlẹ̀ ìmìyàtọ̀ tí ó wà láàrin wọn àníyàn níyà tí ó dáa so eléyìí application rẹ̀ pọ̀ lórí gbogbo nǹkan tá a máa ń ṣe nínú ẹ̀sìn hajj nǹkan àti umra ẹlòmíì hajj rẹ̀ gbogbo gbogbo gbogbo tó bá ń ṣẹlẹ̀ ni ó máa fi sí status bó fẹ́ board yóò fi sí status bó wà board yóò wà status bó wọ kaaba yóò wà status bó wà ní halqa yóò wà status ish hada ish hada kí ni túmọ̀ eléyìí àníyà anabi sallallahu alayhi wa sallam gbà tó ń bẹ̀ ṣe ájì tiẹ̀ ó ní allahumma hajjatan la riya'a fiha wala sum'a wọn lọ́ba ájì eléyìí yóò ṣe ájì show off musiba kódà àwọn ẹlòmíín tó jẹ́ pé ya subhanallah mo ti sọ̀rọ̀ ibi ẹ̀kan abẹ́ mi jìrì àwa ní matọ́ọ̀f máa nǹkan masha Allah àfáà ọmọ yorùbá náà nìyẹn tí mo sọ yìí àfáà tó jẹ́ pé dùá tó ń ṣe àpàdé bíi ẹ̀mí di ẹ̀yà bẹ́ẹ̀ mẹ́ta lórí tọ́wà àdúrà tó ń ṣe èmi gan wà encouraged mo wà motivated more nígbà tí ó di sáwùtọ̀ ẹlẹ́ẹ̀kẹrin làfà bá yọ làfà bá yọ fóun jáde ìbánitọ́ tàwáfúláwá yóò ẹ̀yìn wa nílé ẹ̀yìn wa ṣe ṣe tọ́lọ́wọ́n ba nìyẹn ṣe tọ́wáfù yẹn jẹ́ tọ́lọ́wọ́n ba nísìn àwa ní tọ́wáfù ẹ̀yìn wa nílé al-mushahidun al bó ṣe ń sọ lábá ló ń sọ yorùbá wọn ni subhanallah àníyàn innamal amal bin niyyat bẹ́ẹ̀ náà ó ní ọ̀rọ̀ tó dáa àtọ̀rọ̀ tí ò dáa méjèèjì orí bákan náà o méjèèjì orí bákan náà o ọ̀rọ̀ gidi ẹ̀ ìfiwọ́rọ̀ tó dáa tá a bá fẹ́ approach àwọn èèyàn à ń bọ̀ lórí principle yẹn waqulu linnasi husna tẹ́ bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ẹ máa wo approach tó tó dáa jù tó perfect jù lọ torí pé ọ̀rọ̀ tó dáa àtọ̀rọ̀ tí ò dáa méjèèjì jọra wọn ká apply rẹ̀ náà sí ọ̀rọ̀ sísọ tábà ti apply rẹ̀ sí àníyàn tán la yastawi al-khabith wa tayyib anabi wa sallallahu alayhi wa sallam nínú àdìsí imam bukhari àdìsí abi huraira anabi ní innal abda la yatakallamu bil kalimati min ridwanillah anabi ní ẹrú ọlọ́run nígbà míì yóò sọ̀rọ̀ tí ó ṣe kòńgẹ́ ìyọnu ọlọ́run láyọ̀ kìlá àbáàlà òun ò ní fọkàn sí yẹrùfáwò lọ́hùn bí adáwọ̀jẹ́ ọlọ́run gbọ́dọ̀ fi gbé ga láyé àti lálùkìyàmà wà ìnà àbdá lèyàtàkàlàm bìlkẹ́lmà ti ní sákọ̀tìlá ẹlòmíì ó dẹ̀ sọ̀rọ̀ tí ó sì kún gẹ́ bínú ọlọ́run láyọ̀ kìlá àbáàlà òun kò ní wọ́rí kò ní kà á sí yàwó ibi àfi jahannam yóò dẹ̀ tàtàrà ìdánmọ̀ jahannam ló jẹ́ pé píríncípù nínú Islam ìnìtànàbí sọ fún wa anábì ní ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ فليقل خيرا من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت anábì lẹ́yìn tí ò bá ti ní dáadáa tó fẹ́ sọ kó dákẹ́ tó bá yẹ pé tòótọ́ ó dọ́ ọlọ́run gbọ́ àtọ́jú pé ọ̀rọ̀ rí àtọ̀rọ̀ tí ò da ibi tí máa ń bọ́ sí láàrin tá a bá sọ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o alhassan ọmọ ọmọ anabi wa muhammad oní abdul qala khayran faghani oníkọ́lọ́n kó kẹ́ni tó sọ dáadáa tó wà tàtà rẹ̀ ṣàǹfààní àwòsàkàtà fàṣẹ́lìmọ̀ àbódákẹ́ fàṣẹ́lìmọ̀ ó wá là látara pé ó dákẹ́ ó túmọ̀ sí pé tá a bá ti ní dáadáa tá a fẹ́ sọ ká dákẹ́ torí pé láyé stẹ́wì ìlọ̀bí tó wá tọ́ yìí ọ̀rọ̀ tó dáa àtọ̀rọ̀ tí ò dáa méjèèjì ó jọra wọn tíyàwó àbọ̀mọ tán bá frustrate èèyàn nítorí wọn bá fi sọ̀sọ̀ kú sọ kí èèyàn dákẹ́ ẹnu ẹ̀ wọn ní Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó wà níbi tó ti ó wà ní sọfà níbi sàfà àti márùwà ó wà ní ya lisan ó ní ìrọ̀ ahọ́n mi qul khayran taghnam dáadáa ni kó máa sọ kó lè jèrè kó lè ṣàǹfààní wascot and sharon teslam kọbla and tandem kó sì máa dákẹ́ tó o bá ti ní nǹkan tó dáa tó fẹ́ sọ kó o lè là kó má di pé ó padà wá sábàámà wọ́n nígbà tí Ibn Mas'ud sọ̀rọ̀ yìí tán àwọn èèyàn kan gbọ́ faqila lahu ya aba abdulrahman wọ́n ní rẹ̀ abu abdulrahman wọ́n ní àádà shay'un taquluhu aw shay'un sami'tahu ṣé ìwọ ló sọ̀rọ̀ yìí ni àbó gbọ́n tó jọ lẹ́nu anábìwá muhammad faqala bal sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ tá ànábì sọ pé inna akthara khataya ibni adam fi lisanihi anábì tọ́mọ ànábì adam máa ń ṣubú ọ̀pọ̀lọpọ̀ àdánwò tọ́mọ ànábì adam máa ń kàn ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ọmọ ànábì adam láti ibi ahọ́n rẹ̀ ni tó ń jẹ́ pé la yastawi al-khabith wat-tayyib téèyàn bá fi sọ̀rọ̀ tí ó ta kí a fẹ́ kàn dákẹ́ tí wọ́n ní dawud alayhi salam suleiman bin dawud ànábì ọlọ́run wọ́n ló sọ pé in kana al-kalamu min fiddah fasukutu min dhahab tí ọ̀rọ̀ bá jẹ́ pé tí ó bá jẹ́ pé ọ̀rọ̀ tó bá wá látara silver ẹ jẹ́ pé kí èèyàn dákẹ́ tí ò bá ti ní tó fẹ́ sọ tó dáa yóò mọ̀ wá látara gold tó jẹ́ pé alimami anáwáwí rahimahullah ta'ala wọ́n ṣàlàyé fún wa pé principle tí ká máa fi bí ọ̀rọ̀ wa ò ní pé tá a bá fẹ́ sọ̀rọ̀ wọ́n ní idha arada an yatakallam tó bá fẹ́ sọ̀rọ̀ fa in kana ma yatakallam bi khayran muhaqqaqan yusabu alayhi wajiban aw manduban falyatakallam tó bá gbìyànjú bá mọ̀ pé nǹkan tí mo fẹ́ sọ yìí ah for sure máa gbalada lórí ẹ̀ ìmọ̀ kó jẹ́ pé ọ̀ràn èèyàn ni kí n sọ àbí ó dáa jù bẹ́ẹ̀ kí n sọ ṣùgbọ́n mi ní gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọn nígbà yẹn láṣọ wa in kana lam yadhhar lahu annahu khair téèyàn téèyàn ò bá lè wà ṣọ́ pé ṣé dáadáa lọ̀rọ̀ yẹn ṣé màá gbà láàdá àbí mi ní gbà láàdá wọn ni fala yatakallam bi ní tó dáa ni kó má sọ tó bá wá kílẹ̀ pé ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó ni àbí ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n ní ìyẹn sọ níbà mo sọ̀rọ̀ anábà Muhammad tó sọ pé eh, man kana yumin billah wal yawmil akhir falyakul khayran aw liyasmut bẹ́ẹ̀ ni alkesbul halal iṣẹ́ tó jẹ́ṣẹ́ halal application mi nìyẹn ẹni tó ń ẹ̀yìn ní lítù níbi halal kì í ṣẹgbẹ́ ẹni tó ń ẹ̀yìn ní tó pọ̀ níbi haram lọ́dọ̀ ọlọ́run ọba ẹ wo anábì wa muhammad sallallahu alaihi wa sallam àlàyé tó ṣe fún wa nínú àdìsá bìrẹ́ra lọ́dọ̀ ọmọ muslim nípa arákùnrin tó jẹ́ pé anábì sọ pé ash asa ahubar ẹni tó yẹ pé ìrun ta kókó máa lórí ó wà ní rìn àjò eruku mú dàrú ó wà ń bẹ ọlọ́run ọba kí lè anábì sọ anábì sọ làásà làásà pé wà mẹ́ta àmọ́ haram wà mashrabu haram wà malbasu haram èyí tó ń jẹ tó ń mu èyí tó ń ná tó ń lò tó ń wọ haram ni wà gúdì ẹ̀bẹ̀ haram ọ̀bíríngì rẹ̀ yìí tí wọ́n fi tọ́ dàgbà haram ni fa anna yustajabu lidhalik báwo lẹ́ni yẹn ṣe fẹ́ rí gbígbà àdúrà lọ́jọ́ pé even téèyàn bá tọrẹ sójú ọ̀nà ọlọ́run ọba tí ò bá ti ń ṣe quality ilẹ̀yàn ná ọlọ́run ọba ò ní gbà nínú hadith imam bukhari hadith abi rẹ́rọ́ anábìíní máa ń ta sọ́dàkọ̀ bí adìlẹ̀ tamrọ́tì anábìíní ẹni tó bá ṣe sàárà even kó mọ̀ ju níta lè fi ìwé dàbí nù lọ ní kẹ́sìdẹ̀ ntọ́ yìí níbi iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tó má mẹ́fẹ̀lá ọmọ olórin ọmọ oníjó ó lọ hajj ó lọ umrah la yastawi al-khabith wat-tayyib ájì umra rẹ̀ ẹ̀ lè fi wétan tó ṣe wàhálà tó ṣiṣẹ́ halal tó fi lọ ó ní anábìnrin ẹ tó bá ṣe sàárà níbi iṣẹ́ tó jẹ́ iṣẹ́ èyí tó jẹ́ halal tó ṣe wala yaqbalu Allahu illa tayyib fẹ́ kan tẹ́lẹ̀ anábìnrin sọ ọlọ́run bá kì í gbà tí ò bá ti pure fa inna Allaha yataqabbalu bi yamin ọlọ́run ọbọ̀ gbà á pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ fún mọ̀ yọ̀rọ̀ bí a lè sọ ṣìbìyà ọlọ́ọ̀bù wa máa nọ́ọ̀sì ẹ̀fẹ́ ni tó ní ọlọ́ọ̀mọ nọ́ọ̀tù ẹ̀fún kàmá yọ̀rọ̀ bí ahadukum pẹ̀lú wọ hàtà takuna mithra al-jabal gbẹ́gbẹ́ tó nira fún mi ṣe máa ń tọ́jú ẹ̀ ní kékeré ànábì ni ọlọ́wọ́ máa tọ́jú dáadáa fún mùsùlùmí tó jẹ́ pé lọ́dọ̀ ọlọ́wọ́n ọba dáadáa bẹ́ẹ̀ náà ni fílmù muamalat muamala wa láàrin àwọn èèyàn náà tọ́yìb ẹni tó dáa tó yáàyè ó yàtọ̀ sẹ́ńtúrì ayò ẹ̀rán tí àdìs àdìrẹ́ra nínú adabul mufrad ó ní wọ́n sọ fún anábìwá muhammad pé inna fulana ta takumu layl wa tasumu nahar wa taf'al ẹnìkan wà ó máa ń kírun dáadáa lóru ó máa ń gbààwẹ̀ lọ́sàn-án ó máa tún gbààwẹ̀ tí kì í ṣọ́ra yàn wa taf'al ó máa ń ṣe dáadáa dáadáa dáadáa wípé ó ń tìláwà alukoran ó ń ṣe gbé ń sàwò wọ̀túùbí ìjìrọ̀ náà abìlùsàn nìkan ṣùgbọ́n àwọn alábàágbé rẹ̀ ahọ́n rẹ̀ mú púpọ̀ sí wọn ní máa ń fi sùtá kàn án ní máa ń fi sùtá kàn wọ́n lórí ahọ́n rẹ̀ yàní ó máa ń bú wọn ó máa ń ṣépèlé wọn ó máa ń ṣe gíbà ó máa ń sọ̀rọ̀ wọn níbàjẹ́ anabi sallallahu alaihi wasallam ìgbà tó gbọ́ the other side ẹni yìí anábì ní la khayra fiha anábì lẹ́ni ẹ̀ kò sí kìí ṣe ní rẹ̀ kò sí dáadáa lára ẹ̀ hiya min ahli an-nar pẹ̀lú òun pẹ̀lá àwẹ̀ rẹ̀ pẹ̀lú gbogbo tó ń ṣe ọmọ náà ni ó jẹ tó pé khabith ni qalu wọn ni wà anábì wa fulanatun tusalli al-maktubata ẹnìkan ó kàn máa ń kírun ọ̀ràn yẹn wa tasaddaqu bi afwar ó kàn máa ń ṣe sọ́dákọ̀ pẹ̀lú wàrà gbígbẹ bíi táwọn máa ń pè ní bẹ́sikẹ́hùn ṣe tọ́dá kan kì í ṣe sọ́dá kan púpọ̀ kì í kírun púpọ̀ wọlá tó rí àhàdà mẹ́kò kì í kò kì í jẹ́ sábà bí ìbànújẹ́ fẹ́ni kankan faqala rasulullah hiya min ahli aljanna arábìnrin ọmọ aljanna ni tó gbé la yastawi al-khabith wat-tayyib ẹ kọ̀ǹpìà khabith àti tayyib nǹkan tó máa àti nǹkan tí ó máa principle yìí tó sọ fún wa òní pé nínú ilé ayé wa ní ti ká máa value òun ni aljawda ntí ká value lára èèyàn jawda ni quality quantity ni tó má jẹ́ quantum bá olówó àbí ìmọ̀ yẹn pọ̀ nítorí kéèyàn ní nítorí ká value jawda ni ẹ wo ọ̀rọ̀ marriage anábìnrin àwọn èèyàn máa ń fẹ́yàwó nítorí owó nítorí ẹwà nítorí nobility nínú àwọn èèyàn ó ní alijawada tó bá jẹ́ quality lára àwọn tó dáa kì í ṣe nǹkan tó jẹ́ nǹkan ayé so àbí ọlọ́ọ̀bà subhanahu ta'ala kó mọ̀ ṣàṣe wá ní mina tayyibin kọ́lọ́n kò ṣe wá ní tayyibun mutayyabun ẹni tí ó dá tọ́lọ́mọba náà tí ó tún jẹ́ kó dáa sí wa sallallahu wa sallam wa barak ala nabiyyina muhammadin وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، الحمد لله وياكي أهلا وشيك وين لو جي ساري باي sáfi ìbéèrè لك mo ṣe sọ di bí ọjọ́ mélòó sí tá a fi so ọlọ́run bá kó gba níjọsìn fún wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh Allah, nìkan láwọn ọmọ ìjọba tẹ̀ ọ̀nà láàyè Check up.